bá ju abẹ̀bẹ̀ ọ̀rọ̀ yìí sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀. o ò fẹ́ mọ́. níbo ló fẹ́ kí Gbémisọ́lá àti Bọ́lájí wà kí lè tó fẹ́ sọ mí sínú ìbànújẹ́ ayérayé. ibi wọn ní ìdá ló máa ń fẹ́ràn bàtà tipátipá èmi àti ẹ ò múlẹ̀ ẹ ó ṣe wá di olúwo kókó báyìí. ṣe mọ́nà ní dandan mo wá bẹ̀. àwọn mi ṣèkó mo mi ṣèkó àwọn tẹ̀bí níyànà pàjá kọ́lá Ṣàngó ayọ̀bọ ìgbádùn máa wà bẹ́ẹ̀ ó máa ń ṣọ̀ ni. àwọn bíi tẹ̀ mọ́lẹ́kùn yẹn náà ọwọ́ inú èkó làwọn rẹ̀ ibẹ̀ yẹn ti ń wọ Ògùn state lọ. ó ní bí iná bá kú yóò fún eérú bojú ọ̀gẹ̀dẹ̀ bá kú yóò fún ọmọ ẹ̀rọ pò ẹjọ́ mọ́ mi ó gbẹ̀yìn mi ẹ ṣàánú mi. ìlérí lọ́jà tún mẹ́ kó má fújì fújì sáàdì gbé ọmọ ẹni ẹni sùúrù. ṣùgbọ́n fújì sáàdì gbé orí ìlú. bí mo ṣe ń rí ẹ lójoojúmọ́ kó o lè bí mo ṣe ń wo ẹ kò dàbí àkísà ẹlẹ́dùn. wọn kọ́lé lóhùn ò mi. ṣé pé ọdún méjì ti yára pé tí bàbá kú ni. àmọ́ kí ni nǹkan tó ṣe gan-an ní pàtó. kò ṣe nǹkan kan fún mi àmọ́ kí n má bàa lóko èèyàn lọ́rùn ẹjọ́ máa lọ́ lọ tiẹ̀. ọmọ fẹ́ jánà òde yóò kó sí bí owó bí olúndùn. ó dé èmi fúnra mi tí bá ń bá sọ̀rọ̀ báyìí á máa wò mí báyìí gan-an bí ẹni tó ń rọ̀ lọ. àbí ẹ fi ń mọ̀ nǹkan táwọn gbẹ́kẹ̀ yìí dẹ̀ ń sọ ni kó máa sí tó ṣe mí. ṣé báṣọ tó o fọ tí o sá tó gbẹ tí mo bá ẹ̀ka wọlé òun ló tún kó bọ́ta tó ń fọ yìí tèmi ti bá mi mo ti dáràn o.